Thank you. الله nítorí gbogbo ohun ní orí ọjà tó ọwọ́ ọ̀dá ìforí kan ẹni mo fẹ́ fáwọn ọ̀rọ̀ sọ̀hánà ọjọ́ ìsàlọ́wọ́ mo lọ́wọ́ wọn لنا والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير الحق عليه آب ومن يهن الله المجرمين إذ أن الله دجل الله Gbogbo ogun mẹ́lẹ̀, òun ní torí kalẹ̀ fún àwọn nítorí balẹ̀ ọlọ́run ọba wàlẹ̀ ọlọ́run òṣùpá nítorí balẹ̀ ọlọ́run ọba olóòlù pọ̀lọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn orí balẹ̀ ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni làwọn òkè ńlá ńlá wọn orí balẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni làwọn ọmọ wọ́n kọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́run àwọn ọmọ ẹ̀wọ̀n dàwùwáàmù gbogbo ìjẹ́ lórílẹ̀ àwọn ẹranko yáyá gbogbo wọn náà wọ́n kọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba òun lọ́ba wọn ní òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́ba ọkọ̀ ọ̀gbìn láti mú dáadáa nǹkan ọ̀gbìn. ká mú ní mímbà rí. ọwọ́ tó ní ọ̀rọ̀gbà mọ̀rọ̀gbà tí ayé mélòó nílò tó káàkiri lórí wa aksaru dikiran lillahi tí ìrántí ọlọ́run àwọn agbára ọ̀pọ̀ mímọ̀ kí bí ha ọ̀rẹ́ tí ọlọ́run jẹ́ni tí ń gùn lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń forí balẹ̀ fọ́lọ́ wọn bá ọ̀kẹ́ fi rọrùn mí nàá sọ̀rí pé náà ni pípọ̀ nínú àwọn èèyàn wọ́n ń forí balẹ̀ fọ́lọ́ wọn bá tó wọ́n fẹ́ wọ́n kọ́ ni ọ̀kẹ́ fi rọrùn hakọ̀ alẹ́ ìhílẹ̀ àdá pípọ̀ nínú àwọn ẹni tó ṣe pé ìyà di dandan lé wọn lórí nínú àwọn tí wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n sàyà kókò nàkí ẹni yẹyẹ làwọn yẹn dandan sì ni káwọn náà forí balẹ̀ fọlọ́wọn bá wọn òwú lẹ̀ ni ọlọ́wọ́n ni wọ́n máa ń yóhe ní láhù sàmáàláhù mi mọ̀kìrìm ẹni tọ́lọ́run bá yẹ̀yẹ̀ ọ̀sẹ́ni tó lè sàpọ́nlé ẹ̀ ọlọ́dà fàyẹ̀tẹ̀rẹ wa inna Allaha yaf'alu ma yasha dádájú Allah àti yóò wù ní ìwọ̀n tó bá fẹ́ ni yóò ṣe Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n nígbà tí ọmọ Adam tó bá kéwú kan sájídá bí irú ayáyìí ẹ̀yìn tàzálà ṣàìtọ́nù àṣetáni ọyẹ̀bà yọ yẹra sẹ́gbẹ́ kan yẹbi kí yọ máa sunkún yọ máa wá sọ jáde lẹ́nu pé ya wọ́n ilà hu wọ́n máa ké fóun tó ṣe pé òmíràn búnú adam bí sùjúd ọmọ màá adam wà láti ẹ̀kọ́ lórí balẹ̀ ọgbà dáadáa. ó sì forí balẹ̀. ọ̀làhólí jẹ́nà alùjẹ́nà ọjọ́ tọ́mà níbi Adam wọ́n lọ́wọ́ tó bí wọ́n wá pẹ̀lú láti ẹ̀kí olúwa rẹ̀ pàtàkì èyí wọ́n sọ lẹ́yẹ olúwa rẹ̀ àti káàkiri àwọn ọ̀rẹ́ pọ̀lú ẹ̀kí إنه على ذلك وكبير الإمام عبد رضي الله تعالى إنه حديث عمرو بن عامر الأنصاري رضي الله عنه قلت مثل الهجرة سير حيث الله كفر الحج كان في الأول سنبه فيقول تحت عيشه wọn lọ bá tó bẹ́ẹ̀ ẹni tí ọba kan kalẹ̀ nígbà tó bá ké ó dá ara lọ́jọ́ ìdílé yìí kò kéré yá oṣù kéré nínú àwọn súwárù àwọn súwárà tó ń pè é nípa ẹgbẹ́ náà súwárù tó ń ká ìpínlẹ̀ bẹ́ẹ̀ ìjì wa kájọ ní àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ìlú rẹ̀. حبيبه وفي لبعض الله سبحانه وتعالى هذا قد ما كفروا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار ثياب من نار يصب من فوق رؤوسهم الحميد هذا هذان خسران اختصموا في ربهم والذين كفروا قتلت لهم ثياب من نار قتلت لهم ثياب من

wọ́n kú ojúṣe ọlọ́run ọba ẹ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì àti ọ̀tọ̀lẹ̀ yìí lọ́n bá àgbà ọ̀sẹ̀ níbí àti ẹgbẹ́ pẹ̀lú ọdúnbà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì ní ọjọ́ tí wọ́n jáde kúrò dé níbi ogun gbádàgbà eléyìí jẹ́ bí àlè ìmáàmù àbùkọ́ ìwà ìwà ọlọ́run tààrà ni wọ́n fi ṣàlàyé ẹ̀ bákan náà nínú àdéhùn yìí àdéhùn náà fi bá ti ọ̀dọ̀ ọ̀rọ̀ ààrẹ ó sì fi làkọ́kọ́ ẹni tí ó tọ́jú wájú ọlọ́run ọba àjọká ayé lèlè kò tó má ti ọmọ ìyáàmù láti ìjà pẹ́ẹ́ta ẹ̀rọ àwọn aláìlú ìgbàgbọ́ níjọ́ yìí wọ́n ní torí wọn láyà yóò sọ̀kalẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ àti ìlú yorùbá àlè àti hamza àti ọ̀rẹ́dà àti ṣẹ́yìnbà tó lọ bí àti ọ̀túbà tó lọ bí àti wọlé tó lọ ọ̀túbà. àwọn méjèèjì yẹn wọ́n ti kò sí wọn láyà yóò sọ ọjà pẹ̀lẹ́ nípa àìkáfẹ́ òkùnkùn mi kéwìrì àti òkùnkùn mi wọn bá ní ẹgbẹ́ láti ìdè ìgbẹ́ àbíkọ́sá bí ìgbẹ́ ẹ̀yẹ. Àwọn òbí tí bàbá ti ń lọ èbè lórí òkú. Èbè lórí òkú. Ṣéun ta sáta lérò pẹ̀lú àyà yìí. Òun ni káfíìrì àti òmìnirí ìgbàgbọ́ lónìí. Ọwọ́ àwọn òbí tí ń ṣe ìgbàlẹ̀ òun bá láyà. bá lóògùn wọ́n lè gbà ilé ìfẹ́ ní ọlọ́wọ́ ọba. Àwọn káfí, àwọn ọlẹ́kan tí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ kí lórí tí ó kó títọ́, kí bàjẹ́ ọ̀pára. Mo táwọn ọmọ ọkùnrin yẹn. Ọlọ́wọ́ ní àbá ní Fàṣùmọ́ ní àwọn oníjà tó kù yìí. Ee àríyànjiyàn nípa ẹlẹ́ta wọn àwọn èyí ní a àwọn alára ti lẹ ẹ̀sí ó lé ní àwọn èyí ní náà àwọn èyí ní àwọn àkókò yìí wọ́n wá ní jiyàn nípa ẹlẹ́ta wọn ọlọ́wọ́n wà láyé sí ọ̀lẹ́ ní ẹ̀ka kàwé Ọlọ́run wa fẹ́ sọ kílẹ̀ sí àwọn aláìsí ìgbàgbọ́ ọlọ́run fẹ́ láwọn aláìsí ìgbàgbọ́ wọ́n á gé àwọn aṣọ fún wọn ní ìkúùtù bẹ́ẹ̀ ni wọ́n ká sọ bá a ṣe lásán fún ìlú àwọn. ẹ mọ̀ àgbọ̀ kan bẹ ẹ̀mí àwọn pé àwọn àwọn adarí àwọn ọgbà tí wọ́n fún àwọn sọ̀rọ̀ òyìnbó tó ṣe lébè rẹ̀. àwọn káàkiri yẹn wọ́n ti fún wọn ìyá fún ìnáyà àwọn aṣọ nínú mẹ́fà ti ní ìlú ti fún wọn wọ́n sọ nínú ẹ̀yìn nínú ààtẹ ìtẹ kí ni tẹ́tẹ́ kí ni tí àwọn ìgbìmọ̀ ní yọ̀ yìí tí wọ́n bá ti dá sí ìjọba àwọn ìgbìmọ̀ ibi tó wọ́n kò sí àbọ̀ ọ̀nà. Òun ti máa ń gbé méjì tó bá rí náà. Ìwádìí nìkan. Ìwọ́n tó wá sí fún ọmọ ìlú ní ìlú máa dà wọn lórí. Wọ́n wọ́n sọ ìṣẹ́ aṣọ ẹ̀rẹ́ aṣọ ọmọ ògbó orin wọ́n wá ta ní gómìnà ní wọn lórí tẹ́lifá sọ́kọ́ lórí ìsìnkápò bí i Ọlọ́run wá ní ìsìnkápò bí i ẹ̀rùn tó bá tó wá dà lé wọn lórí ìsìnkápò bí i tí wọ́n bá ti da ní kó náà yẹn ní wọn lórí lórí kó náà tó ìbò wọn àwọn àwọn nípa àwọn lórí àwọn ìbùsẹ̀ ní orí tó bá rí lábàbà mi bẹ̀rẹ̀ ọjọ́ lọ́wọ́ wọn là níbi tó bá fún ọjọ́ pé kí àdúnà dáadáa ju orí gbóná yẹn ṣàlẹ̀ sọ́kọ̀ àwọn wọn tẹ̀ àwọn lórí ọ̀yọ̀kúrú àìmọ̀lúkú mọ́ta. Bó ti kú wípé ìpàkọ́ lórí yóò kú lórí àtàyà tó bẹ̀rẹ̀ ẹjọ́ tó yìí tó fi tó lórí ìwọ fún ọ̀yọ́. Bọ̀ọ̀ yẹ́kúrú àkọ́ ọjọ́ tó yìí ohun tí fẹ́ fún náà. Ọ̀hún náà jẹ́ yóò fi dé ibi pàtàkì ilẹ̀ yanni àtẹlẹsẹ̀ rẹ̀ méjèèjì fọwọ́ sáháwù omi tó fi kú ọ̀dà ẹsẹ̀ lílọ yóò kú fun wọ́n á bẹ̀rẹ̀ ní ẹ̀kan tó mọ̀ tó wà tẹ́lẹ̀ wọ́n lè ní bí àwọn aláìsàn kò tún wá mọ bẹ́ẹ̀ wọ́n là hàn mọ̀kọ́mí ọ̀hún mi ní mi ní hadith èyí tó wá jẹ́ fún ẹni pé wọ́n kọ́ ní ọ̀hún òdúrọ̀ tó ti pé fi irin ni wọ́n ti dé òun á máa kókò ẹ̀ rọ́bà tó fa ẹni ní wọ́n bá rẹ̀ tó ẹ̀ wá àwọn ọmọ ọ̀gbẹ́ ká ní wọ́n fi ní irin lù yóò dédé tí wọ́n bá ti kúrò lẹ́nu wọ́n bá yàrá yọ́n àti ìgbòho ìlú àlùjọ́ làwọn àwọn ìlànà خذوا منها عمرا وعيدوا فيها وظلوا عذاب الحليم ọlọ́run tó lẹ́wọ́n àwọn ọdún ayọ̀ ojú ìnìyà mílíọ̀ gbogbo ìgbà tí ìgbà tí wọ́n bá ti gbèrò láti jáde kúrò nínú náyà kúrò nínú omi gbóná akọrin mílíọ̀ níbi ìbànújẹ́ tí mú wọn ìpè ìyàwó láti yìí ọ̀rọ̀ fẹ́ padà. Ọ̀dùnkún ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ ẹ máa jẹ́ Inna Allaha yudkhilu alladhina Jannatin tajri عكسها لا نهار يحلون فيها من أساور يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير الله يدخل الذين جنات تجري من تحتها يحلون فيها من أساور من ذهب ويؤلها ولباسهم فيها nígbà tọ́lọ́ ọ̀lá sọ̀hánà ó ti sọ nípa ẹ̀sìn àwọn aláìsìgbàgbọ́ alóyìnbọ̀ láàrin kí ni ó jẹ́ àwọn onígbàgbọ́ òjòjò ìsìn ọba dẹ́ta ní ẹ káwa náà mú àpẹẹrẹ ní wá wa ọmọ pẹ̀lú àpẹẹrẹ ní ìlú àpẹẹrẹ ní ìlú. kágbẹni ló ń gbẹ lórí gbígbẹsẹ dáadáa ká sì ṣẹ̀rù iná yẹn ni lórí àìdá pé kí yẹn lè pa ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwà ń sọ kílẹ̀ san àwọn onígbàgbọ́ òdodo wọ́n dájú àlá àwọn onígbàgbọ́ òdodo yóò mú ọwọ́ àlùjánà tí wọ́n tún ti ṣe dáadáa yóò mú àlùjánà tó ṣe kó lóòrùn ní abẹ́rẹ̀ olùkàn látẹ̀rẹ̀ àjẹ́mẹ́ ni wọ́n wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́ olùkàn nìkàn látẹ̀rẹ̀ yẹn ní abẹ́rẹ̀ àmàrí ẹ̀fẹ́ tó ti ń gé yọ́wọ́ àwọn abọ́sí níbẹ̀ yọ̀hálọ́wọ́ sí ha mí ní àbáwọ́ yẹ̀wò wọ́n á fi sọ̀tọ́ fún wọn àwọn bá gbó ẹ̀gbẹ́ ọwọ́ èyí tó ti ṣe olówó ní ilé wọn á fi sọ̀tọ́ fún wọn. ẹ àwọn bá gbó ìta wá wí ní sára inú góòlù ló ti wá wọ́n ló àti àlùmọ́ọ̀lù lè bá wọn aṣọ kápọ̀ nígbà gbòòrò lọ́wọ́ lọ́dún kẹsàn-án aṣọ àrẹ́ńtọ́wá ni ó máa tẹ́kọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ aṣọ tí wọ́n wọ́ lọ́dún kẹsàn-án nìyẹn. Ayáwà hòdó. إلى الطيب من القول وعوده إلى سرعة الحميد يقول الله أما إلى الطيب من القول في رسول عمياني وعوده الثالث إلى سرعة الحميد وقد الله الحميد ọba tàbá ní ìbẹ̀ sí ẹsẹ̀ ní ábìlọ̀lẹ̀ ìbẹ̀ ní ẹsẹ̀ ní àbàlẹ̀ ìbí ṣùgbọ́n ọfẹ́ náà lọ́pọ̀ pẹ̀lú ọwọ́ tàbá ọfẹ́ tàbá èyí tó kú nínú ọ̀rọ̀ ẹsẹ̀ ní lọ síbẹ̀ òun ẹni sálámù ẹsẹ̀ ní lọ pẹ̀lú ọ̀pọ̀ta ìgbìyàn òun ẹni fi áàbì ìjọba wa kálákàlì àwọn èèyàn ló ń gbé lọ́wọ́ ẹsẹ̀ lọ sí ojú ọ̀nà ọlọ́run ọ̀hún bàtà kan alẹ́ tẹ̀ yọ ọ̀nà tó ń gbé àwọn ìdúná ìbí ọ̀nà ojú ọ̀nà tó ń fi yẹn lẹ́dàá wọn ẹsẹ̀ lọ sí ẹ̀. bó ti wá lọ ayé ìlú wíwí àwọn ẹni tí wọ́n bá wà lọ́jọ́ náà wọ́n máa fi wọ́n àtọ̀sílẹ̀ ìfàmọ́ wọ́n tàbí àtàkùnrin gẹ́gẹ́ bí wọ́n ti máa ń fún yẹn ní ìmímí tí wọ́n bá ti mí báyìí àwọn ẹni tó wà lálùjẹ́ náà mímí wọn subhanallah subhanallah alhamdulillah ní àwọn àjáde ní ìlú. abọ́sí àwọn ọ̀pá ti lóòrùn wọ́n ní ẹsẹ̀ sí èyí ló dákọ̀ ní àpò àárí agbáwà tó ti ọ̀rọ̀ tó ń tẹ̀ máa ẹni lọ ọ̀rọ̀ tó ń wá sí ṣe ọ̀sìn àtijọ́ àbá ní ọ̀rọ̀ tó wẹ̀ láyà bá àwọn tó ń oṣù ọ̀rọ̀ tó ń àpò àárí. Onídìí sọ̀rọ̀ àpò àárí ojoojúmọ́ ni wọ́n ń kọ́ àti àwọn ọ̀rọ̀ pẹ̀lú ìbìrì àlejò. ẹjọ́ àwọn òfin yẹn dúró àwọn táà lè gbà ká máa gbọ́. ẹgbẹ́ ń lọ sí ti àtẹ́jú ilẹ̀ òní olóòfin ẹ̀dá ìgbà àti gbọ́dọ̀gbà ìlànà ìlọ́mọ́ àdáwọn àdékìrì tó bá tẹ̀lé àwọn ìhánàlá alhamdulillah wàlá ìlànà ìlọ́mọ́ wàlá ìlànà ẹ̀sẹ̀ ìlọ́mọ́ wà wùrú ẹwà bẹ́ẹ̀